ìròyìn ìròyìn. àkókò tó láti fi gbọ́ ìròyìn. ti rèé ìtí ń ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kínní ẹgbàá ọdún ó lé ogún ẹkú ilé ẹkú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ẹ sí abala ìròyìn ní ojúléeṣẹ́ Hosanna FM quatre vingt dix sept point six kó tó di wípé àjọ ń gbọ́ àwọn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹjẹ́ àjọ gbọ́ àwọn àkòrí èyí tó jẹyọ nínú ìròyìn náà. àwọn tí wọ́n jẹ́ alọ́kólóhùn kígbe wọ́n ti tú ṣiṣẹ́ ọṣẹ́ wọn ìyẹn ní ìjọba ìbílẹ̀ ti sẹ̀mẹ̀pọ́jì ní ojúmọ́ tàná níbi tí wọ́n ti ṣekúpa àwọn èèyàn méjì tí wọ́n sì gba owó lọ́wọ́ wọn bí eléyìí ti ṣe lọ sí ẹ̀ láyọ̀ láti gbọ́ àlàyé rẹ̀ nínú ìròyìn wa. àìgbọ́ra ẹni yóò sì tún láǹfààní àti máa tẹ̀ sí ọwọ́ iwájú sí i látòrí ọwọ́ àwọn ará ìlú àti àwọn ọlọ́pàá sọ̀gbòrò dẹ̀rọ̀ fún ìdè eléyìí ní ìjọba ìbílẹ̀ ti Sàvẹ́ àìgbọ́ra ẹni yéye ó ti ṣokùnfà tí làásìgbò tún ti ṣẹlẹ̀ ṣùgbọ́n nípa ti léyìí ìkan lára àwọn adájọ́ ní orílẹ̀-èdè Benin yẹn ni tí ó ń ṣiṣẹ́ ní ilé-ẹjọ́ gíga yìí tó wà ti dún gbólóhùn kan nípa ọ̀rọ̀ náà ohun tí ó sọ ẹ̀ tún gbọ́ eléyìí wá padà sínú ìjọ níbi tá a ti ṣe àlàyé fúnra wa bóò ni ìbáṣepọ̀ ti ṣe wà láàrin ìjọ àti ìjọba ǹjẹ́ ìbáṣepọ̀ wà láàrin àwọn méjèèjì láti lè mọ àlàyé nípa rẹ̀ á súnmọ́ àwọn èèyàn eléyìí tí wọ́n sì tan ìmọ́lẹ̀ fún wa nípa rẹ̀ ohun tí wọ́n sọ àtòjọ láyọ̀ àti gbọ̀ wọ̀nyí ni àwọn àkòrí èyí tó jẹyọ nínú ìròyìn náà fún ti ojúmọ́ tòní níbàyẹ̀ jájọ wá nǹkan fìdílé tàbí kájọ fìdílé nǹkan ká lè jọ gbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. lẹ́ẹ̀kan sí atúntún yín kí ibà ṣe nífẹ̀ẹ́ ojúlé iṣẹ́ Ozana FM nílé agbára jonas ẹ̀húnṣó lẹ́ni tó wà níbẹ̀ Paul Akínọlá lẹ́ni tí yóò ṣe àkójọpọ̀ àwọn ìròyìn náà wá sí etí ìgbọ̀nyín ǹjẹ́ ní ojúmọ́ tàná ní dédé aago mẹ́wàá òwúrọ̀ ní ìjọba ìbílẹ̀ ti sẹ̀mẹ̀pọ́dí àwọn alọ́kọ́lóhun kígbe náà tuntun láǹfààní àti ṣiṣẹ́ ọ̀ṣẹ̀wà níbi tí arákùnrin kan òun Zongo níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ ọrọ̀ ajé wọn ní kété yìí tí wọ́n kúrò nílé náà ni wọ́n ti àwọn alọ́kọ́lóhun kígbe yìí ti ń ṣọ́ wọn níbi tí ó sì dé àwọn orí àyè kan náà ni wọ́n ti yìnbọn wọn sí ara fún àwọn èèyàn wọ̀nyí tó sì jẹ́ pé ìkan gbẹ̀mímì tódótó eléyìí tí ẹnì kejì rẹ̀ fẹ́ gbìyànjú àti gbé lọ sí ilé dòtó náà ni àwọn alọ́kọ́lóhun kígbe yìí tún yìnbọn fún ẹnì kejì rẹ̀ ṣùgbọ́n àgbálọ àgbábọ̀ rẹ̀ àwọn méjèèjì yìí jẹ́ ọlọ́run nípè tí àwọn alọ́kọ́lóhun kígbe yìí sì gba owó ribiribi lọ fún àwọn èèyàn náà èyí tí wọ́n kó lọ fèrèfèrè títí di bá a ti ṣe ń sọ̀rọ̀ yìí àwọn ọlọ́pàá àsìkò tí wọ́n ń ṣe ìwádìí láti lè mọ irú àwọn èèyàn tí wọ́n wúrú ìwà ọ̀ṣẹ́ yìí àwọn méjì yìí tí wọ́n pa yìí náà ni wọ́n rí wípé ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n yìí tí wọ́n wà ní àdúgbò ìjọba ìbílẹ̀ ti sẹ̀mẹ̀pọ́jì eléyìí tí wọ́n lọ ṣiṣẹ́ ọrọ̀ ajé wọn ní ìlú kòtọ̀nù eléyìí jẹ́ ohun kan èyí tí ó ṣẹlẹ̀ ní ojúmọ́ tàná ní ìjọba ìbílẹ̀ ti sẹ̀mẹ̀pọ́jì tí àwọn méjèèjì yìí sì ti jẹ́ ọlọ́run nípè ṣùgbọ́n àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní pẹrẹu báyìí láti lè ráwọ́ tó àwọn alọ́kọ́lóhun kígbe yìí èyí tí wọ́n ṣe iṣẹ́ ọṣẹ́ yìí tí wọ́n sì fi ṣe kúpa àwọn ènìyàn méjì ní ojúmọ́ tàná bí àwọn ọlọ́pàá yìí ń bá ṣe ṣe iṣẹ́ wọn sí bí wọ́n bá ráwọ́ tó àwọn alọ́kọ́lóhun kígbe yìí á máa láǹfààní àti máa mú àlàyé rẹ̀ wá lọ sí etí ìgbọ̀nyín nínú àwọn ìròyìn wa ọjọ́ iwájú ẹ jẹ́ kí a ṣe àlàyé fúnra wa bí ohun gbogbo ti ṣe ń lọ sí ní orílẹ̀-èdè wa bẹ̀nẹ̀ gbọ́n mi sí omi ọ̀tọ̀ ó sì tún láǹfààní àti máa jẹyọ lórí ọwọ́ àwọn aráàlú àti àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá sọ̀gbòrò dẹ̀rọ̀ ní ìjọba ìbílẹ̀ ti Sàvẹ̀ àwọn tí wọ́n jẹ́ aráàlú wọn ti tún wàá kò pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá sọ̀gbòrò dẹ̀rọ̀ látara wípé àwọn tí wọ́n jẹ́ ọlọ́pàá wọ́n ṣàkíyèsí kan wípé ó ọmọ arákùnrin yìí náà ni àwọn aráàlú ti fọgbe síta wípé kò lè rí bẹ́ẹ̀ wọn kò nílè láǹfààní àti mú ọkùnrin ọ̀hún níbi tí gbọ́nmi sí omi òtó sì ti bẹ́ kalẹ̀ títí débi wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn fúnra wọn ìyẹn àwọn aráàlú àti àwọn ọlọ́pàá eléyìí fà á títí débi wípé àwọn aráàlú wọ́n bẹ́ná sí ojú títì àwọn tí ń lọ tí ń bọ̀ wọn kò tún láyọ̀ láti lè kọjá lọ tàbí láti lè padà bọ̀ ọ̀rọ̀ wọn ó le títí débi wípé wọ́n tún ránṣẹ́ fún àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa Benin àti àwọn ọlọ́pàá míì náà kó tó dìbí pé ètò ọ̀hún ń lọ sílẹ̀ ṣùgbọ́n gbọ́mi sí omi òtó náà ó jẹ́ ohun kan èyí tí ọ̀rọ̀ ọ̀hún lọ sí iwájú àwọn adájọ́ níbi tí ẹni tí ó jẹ́ adájọ́ àgbà ní ilé ẹjọ́ gíga èyí tí ó wà ní àgbọ́mẹ̀ arákùnrin Khalifa Jimila ó ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa ọ̀rọ̀ náà ó ti sọ mọ̀ wípé àwọn èèyàn wọ̀nyí èyí tí wọ́n wúrú ìwà èyí tí kò dáa yìí ó jẹ́ ohun kan èyí tí kálukú wọn náà ni wọ́n gbọ́dọ̀ kọjá wá lọ sí iwájú àwọn adájọ́ láti lè jẹ́ kípọ̀nṣan òfin kí ó lè nà wọ́n torí orílẹ̀-èdè wa olófin ni tí kálukú wa sì gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn òfin ọlọ́pàá sọ̀gbọ́dọ̀ dẹ̀rọ̀ bá tiẹ̀ ṣe nǹkan kan fún àwọn aráàlú ohun tó tẹ̀ àti èyí tó yẹ náà ni kí wọ́n fi ẹjọ́ wọn sùn ṣùgbọ́n ká máa ba nǹkan tó jẹ́ ti àpapọ̀ jẹ́ kí a máa sun ká máa dáná sí orí títì eléyìí kò jẹ́ nǹkan èyí tí òfin gbà láyè ní orílẹ̀-èdè wa Benin wọ́n ti sọ mọ̀ wípé àwọn yóò ṣa gbogbo àwọn èèyàn èyí tí wọ́n mọwọ́ mẹsẹ̀ nípa ti lásìgbò náà èyí tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ tìlú Sàvẹ̀ eléyìí jẹ́ àwọn àlàyé kan èyí tí ẹni tó jẹ́ adájọ́ àgbà ní ojúlé ẹjọ́ gíga ti Àgbọ̀mẹ̀ arákùnrin Khalifa Jimila Ajina ó ṣe àlàyé rẹ̀ fún àwọn oníròyìn. nípa ti ìbáṣepọ̀ èyí tó wà láàrin ìjọ àti ìjọba ìṣèlú òtítọ́ àti òdodo ìbáṣepọ̀ wà láàrin àwọn méjèèjì eléyìí ó jẹ́ ohun kan èyí tí a gbọ́dọ̀ mọ̀ nípa rẹ̀. ọ̀pọ̀ iṣẹ́ níjọba ń ṣe nílùú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ náà ni àwọn ìjọ náà ń ṣe tá a bá wá fojú inú wò ǹjẹ́ ìbáṣepọ̀ kan wà láàrin ìjọ àti ìjọba kí ni iṣẹ́ ìjọ fún ìjọba àti ìjọba pàápàá sí àwọn ìjọ gbogbo àwọn eléyìí ni a ṣe àkójọpọ̀ rẹ̀ wá fún yín láti lè mọ ìbáṣepọ̀ tó wà láàrin ìjọ sí ìjọba àjínrere Jean Dọ̀wé náà ṣe àlàyé rẹ̀ ẹ̀sìn ó yẹ ká mọ̀ wípé ọlọ́run pàápàá ló máa ń mí síbẹ̀ a kì í fojú rí ọlọ́run ṣùgbọ́n ẹni tó bá ti ní ìgbàgbọ́ pé òun ń lọ sọ́dọ̀ ẹ̀ láti lọ sìn yálà nínú ìletò kan nínú gbàngàn kan nínú tẹ́ḿpìlì kan ọlọ́run ti wà níbẹ̀ toró sọ fún ni wèémọ́ wípé ibi tí ènìyàn méjì àbí mẹ́ta bá ti wà ní orúkọ titun oníwò pàápàá ti ṣètò láti farahàn pẹ̀lú wọn. bí gbogbo ẹlẹ́sìn lágbàáyé bá dákẹ́ bí wọn kò bá tọ́ bẹ̀bẹ̀ wọn kò bá tọ́ képe ọlọ́run ìjọba kò lè ṣe ìjọba torí a pàdé ara wa lọ́nà báyìí báyìí ká gún ara wa lọ́bẹ a lè pàdé ara wa lọ́bẹ bẹ́ẹ̀ ká yìnbọn sí ara wa torí pé ọ̀rọ̀ tí àwọn ènìyàn máa ń lọ gbọ́ yálà ní máṣáláṣí yálà ní ṣọ́ọ̀ṣì yálà ní ibi ẹlẹ́sìn tí ó máa ń ṣe ọlọ́run wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló máa ń pa ìwà búburú kù kúrò nínú ayé ènìyàn bíbélì sọ nínú ìwé Jérémíà wípé ọkàn ènìyàn burú jáì kò sí ohun tí a lè fi mọ̀ bí ẹnì kejì bá tẹ fẹ́ ṣe nǹkan búburú sí ẹ̀sìn ò lè mọ̀ ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ọlọ́run bá ń lọ bí ẹ̀mí ọlọ́run bá ṣe bú jáde bá bẹ̀ sí sọ̀rọ̀ jáde adípẹ́ni tó bá ti ronú búburú tẹ̀ láti ṣe yóò fi gbogbo rẹ̀ sílẹ̀. tó bá wa rí bẹ́ẹ̀ ṣé bó ti ṣe rí rí lórí ọwọ́ ìjọba náà nìyẹn sí àwọn ìjọ àti ìyàtọ̀ èyí tó tún wà nínú méjèèjì ìkan nínú àwọn òṣìṣẹ́ ọba ní orílẹ̀-èdè Benin arákùnrin Ọlábísí Èríkàn akínúṣó wọ́n tẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ fún wa. tẹ́ bá dé irúṣẹ́ ìjọba nísìnyí ẹ lè rí muslim mẹ ẹ lè rí methodist mẹ ẹ lè rí catholic mẹ ẹ tún lè rí àwọn èèyàn àti ìbílẹ̀ nínú ẹ̀ ìyàtọ̀ tí ń bẹ lónìí ẹ̀. iṣẹ́ ìjọba ó jẹ́ ètò kan tí àwọn òyìnbó tá ń gbé kalẹ̀ ní pé kán fi mójútó ìlú ìlú wà nísìnyí èèyàn pọ̀ nù ẹ̀ òbí wà nù ọkùnrin wà nù ẹ̀ agbọ́dọ̀ tàbí ní birigadi níbi tètè gbòsè wọn pè tí ọwọ kan bá wa ó jẹ́ ọmọ ìbílẹ̀ ni o ó jẹ́ ọmọ methodist ni o ó jẹ́ ọmọ katolika ni o mo gbọ́dọ̀ ṣiṣẹ́ mi òṣìṣẹ́ ìjọba ó wà fún gbogbo ọmọ ìlú kò sí ìjọba láìsí ọmọ ìlú ọmọ ìlú sì wà nùjọ kọ̀ọ̀kan afẹ́ akọ àwọn tí ń ṣèṣèlú wọn nìkan pípọ̀ láti ṣe pẹ̀lú ìjọ. ǹjẹ́ gbogbo àwọn ará ìlú náà ló mọ̀ wípé ìbáṣepọ̀ wà láàrin ìjọ àti ìjọba ohun táwọn náà sọ nìyí. ìjọba ó ní àyè tiẹ̀ ẹ̀sìn pàápàá tún ní àyè tiẹ̀ jésù pàápàá ti sọ pé nǹkan tó jẹ́ késàrì ká gbé fún késàrì èyí tó jẹ́ tọlọ́hun ká tún gbé fún ọlọ́hun a lè sọ pé ìbáṣepọ̀ ò sí lára wọn. lójú tèmi ìbáṣepọ̀ wà láàrin ìjọba pẹ̀lú ìjọ torí pé kí a ìjọ sílẹ̀ a rí i pé ìjọba fún àṣẹ ká tó dá ìjọ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ láàyè wọn gbọ́dọ̀ gba àṣẹ lọ́dọ̀ ìjọba. nínú ìjọba kò sí gbàgbọ́ ńbẹ parí èyí tó bá jí báná máa ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn kan sínú ìjọba wọn kàn gbé ọ̀rọ̀ ọlọ́run síwájú ni wọ́n ṣe bí tí ọ̀rọ̀ bíbélì ti sọ wọ́n ṣe. wọ́n fẹ́ sọ̀rọ̀ ní tiwọn ni mo fi bíbélì fi búra fún ẹ ṣùgbọ́n wọn ò ṣiṣẹ́ ẹnu ni wọ́n ní ẹnu ni ọlọ́run kò dára ẹ̀ṣẹ̀ wájú àní ẹnu ẹnu pọ̀. nípa ọ̀rọ̀ yìí kan tẹ ìmọ́lẹ̀ sí láàrin àwọn méjèèjì ìyàtọ̀ tá a lè rí ń bẹ̀. ìjọba pẹ̀lú ìsìn iṣẹ́ àfọwọ́sowọ́pọ̀ ni àwọn méjèèjì náà orí Canada wọn kún. ẹ bá ka ìwé Róòmù orí mẹ́tẹ̀lá. bí a máa ń sọ pòlítíkì pòlítíkì pòlítíkì èdè báwo la lè ṣe gbà kí a lè ṣiṣẹ́ pọ̀ fún ìlọsíwájú ìlú ìlọsíwájú ìjọ. dọ́nkà àwọn tí ń ṣe pòlítíkì àti àwọn àwọn tí a jẹ́ olùsìn iṣẹ́ kan náà la ń ṣe pé a lè ṣe gbà kí ìrẹ́pọ̀ àlàáfíà kó lè wà láàrin ìlú kó lè wà láàrin ìjọ kó lè wà láàrin ìdílé tí òtítọ́ kó lè wà. nínú ìsìn bí ẹnìkan bá ṣiṣẹ́ a máa ń wo ẹ̀mí ìfẹ́ ẹ̀mí ìgbàgbọ́ la ń dáríjì síbẹ̀síbẹ̀ àwọn ẹ̀mí máa ń wà ní àwọn à ń fa ẹtí fún ọ díẹ̀díẹ̀ ìjọba sọ pé ẹ ò gbọ́dọ̀ jalè èsì sọ pé ìwé gbọ́dọ̀ jalè ìjọba ní ìwọ gbọ́dọ̀ ṣe panṣágà èsì tún sọ pé ìwọ gbọ́dọ̀ ṣe panṣágà ìwọ gbọ́dọ̀ ṣe ìjọba ní ìwọ gbọ́dọ̀ purọ́ ló bá tó purọ́ nínú ìjọba òṣìṣẹ́ olóṣèlú àwa tí a jẹ́ olùsìn ẹ máa ń gbàdúrà fún ìjọba ní gbogbo gbà bí èdè àìyedè bá wà láàrin ìlú tẹlifẹ lọ mọ́ṣáláṣí tẹlifẹ lọ ìjọ kàtólíkì tẹlifẹ lọ ìjọ protestant methodist ibi tí àlàáfíà bá wà ni ẹ̀mí mọ́ ọlọ́run máa ń darí àwọn ọmọ àlàáfíà ṣùgbọ́n níbi tí èdè àìyedè bá wà báyìí ìfọ̀kàbalẹ̀ kì í sí. bàbá tí wàá mọ̀ sí bẹ́ẹ̀ ǹjẹ́ àwọn ìjọ ní ojúṣe èyí tó ń gbọ́dọ̀ àwọn ìjọ wọn yẹ kí wọ́n tẹ̀lé òfin kó sì gbàdúrà fún àwọn tí ó ń jẹ́ adarí ìlú ẹ̀tọ́ ìjọ fún ìjọba ni a fẹ́ dìbò àwọn ìjọ ní láti jáde kàn ṣe tàtàn ti sọ pé ẹ jáde wá dìbò o gbọ́dọ̀ jáde kò dìbò dandan ìjọ ò kọ fún wa pé ká má ṣe tìlú. àwọn ẹlẹ́sìn bá wọ ẹnu ẹ̀sìn wọn lọ wọn gbọ́dọ̀ máa gbàdúrà fún wọn torí ọlọ́run ló fi wọn síbẹ̀ dórí àwọn mínísì ọlọ́run ló fún wọn síbẹ̀ dórí àwọn pèrèfé ọlọ́run ló mú wọn síbẹ̀ dórí àwọn dèpì títí kankan sẹ́yìn ní fìlàjì wa ó burú o ó dára o ọlọ́run mọ̀ọ́mọ̀ tí ó fi sípò torí àti rí àwọn ìjọba ríṣiríṣiríṣi nínú bíbélì ọlọ́run náà ló yàn wọ́n bí a bá sì fi àdúrà tì í lẹ́yìn kò sí nǹkan tí olúwa kò lè ṣe. ẹlẹ́sìn kẹlẹ́sìn tí kò bá tẹ́rìbà fún òfin ìjọba plaque dé ni gbogbo èèyàn ń gbà ọ̀gá ìlú pàṣẹ pé wọ́n gbọ́dọ̀ gba plaque ire àwa ọmọ ìlú ni. ṣé ọ̀gá ìlú wa tí ó pàṣẹ ní sìkíkà máa dé kò sáfẹ́ ṣubú níbì kan ṣùgbọ́n àwa tí ó jẹ́ ènìyàn ẹlẹ́sìn wọn làbúrò mọ̀ pé ire ara wa ni wẹ̀ kí o mọ́ kò sẹ́ni tó fẹ́ fárí rẹ̀ jẹ àkókò máa tàpá sí àṣẹ owó bodè àgbọ́dọ̀ máa san owó irí àgbọ́dọ̀ máa san pàtàkì àgbọ́dọ̀ máa san kì í ṣe pé èmi lẹ́sìn kan máa gbéraga kan máa ṣe gbá torí pàṣẹ tí ọlọ́run gbélé wọn lọ kì í ṣe láti lu ẹran ni o láti lu àwọn tí ó ń ṣe orí kùkù sí àṣẹ ìjọba ni torí bí àwọn yẹn àṣẹ tí ìjọba pa kò bá lè ṣiṣẹ́ kí ni wọ́n wà níbẹ̀ fún agbọ́dọ̀ bẹ̀rù wọn jésù kristi pàápàá olúwa ọ̀gá ògo jùlọ nígbà tó ń ṣe iṣẹ́ ìránṣẹ́ nígbà tó wà lórí yẹ̀pẹ̀ tí ó ń lọ wọ́n mú un fún owó orí kí ni owó orí owó ojúrun nígbà tí wọ́n mú un jésù kò ṣakọ̀ ó dúró ó lè kílẹ̀ ń fẹ́ ní ṣé ti san owó orí ni jésù ní rárá ṣùgbọ́n wọn ni ó gbọ́dọ̀ san kí ó tó buyé ó sọ fún peter wípé kó mú ìwọ̀ rẹ̀ ohun tí wọ́n fún mẹ́ja kó lọ sí odò ẹja tí ó bá mu kó la inú ẹ nǹkan tí ó bá rí inú ẹja náà kó gbé wá nígbà tí Peter sì gbọ́ ká nígbàgbọ́ ká lọ ọ̀dún náà ó ju ìwọ̀ náà sínú omi a rí pé ẹja ló wá sí ìdí ìwọ̀ rẹ̀ nígbà tí ẹja sì wáyé nígbà tí ó la inú ẹja owó ló bá nínú rẹ̀ ó sì san owó orí ó kò wọn kó fojú láti pé kò kó sínú àpò kò tàpá sí i bí ó bá fẹ́ lu aláṣẹ lórí wọn bí kò wá mọ̀ òfin ìjọba ni yóò sọ pé ipa tí wọn ń kó ó pọ̀ wọn gbọ́dọ̀ máa ṣe ààbò fún wọn bí nǹkan wọn bá ti ń wáyé gbẹ̀yìn kò ní sí ìgbéyàsókè nílùú. tá a bá wa fojú inú wò ó lórí ọwọ́ ìjọba náà ń kọ́ sí àwọn ọmọ ọ̀jọ́ arákùnrin Ọlábísí Èrèkàn Akínúṣó tí wọ́n jẹ́ ìkan nínú àwọn ọ̀gá ọlọ́pàá ní orílẹ̀-èdè Benin àlàyé wọn rèé ojúṣe ìjọba sí aráàlú iṣẹ́ ìjọba fọ́ọ̀mù ìlú rẹ̀ ó pọ̀ gan-an ohun tí èmi ń pè ní sécurité ìjọba nísìn ó wà láti fún ọmọ ìlú kọ̀ọ̀kan ohun tí à ń pè ní sécurité fún ọmọ ìlú kọ̀ọ̀kan ìlọsíwájú ọmọ ìlú kọ̀ọ̀kan ó wà lọ́wọ́ ìjọba ká ní pé ọmọ ìlú nísìnyí ó gbọ́dọ̀ lọ léwe ó gbọ́dọ̀ gba ẹ̀kọ́ ìjọba ló gbọ́dọ̀ fún lẹ́kọ̀ọ́ tó yẹ ibi tí ọmọ ìlú ó bá sùn tó yẹn ń gbé kò ní sí wàhálà ìjọba yẹn kan náà ló gbọ́dọ̀ fètò yẹn kalẹ̀ débi pé láti sun ẹ̀ láti lọ láti bọ̀ ẹ̀ kò ní sí problem kan ìjọba tí a rí yẹn ọmọ ìlú gangan ló gbé síbẹ̀ donc ó wà ń bẹ̀ láti ṣiṣẹ́ ọmọ ìlú ni ihun tẹ́ ọmọ ìlú bá nídìí òun ìjọba òun ló gbọ́dọ̀ fún wọn bákan náà wọ́n tún wá pe gbogbo àwọn òṣìṣẹ́ ọba sí àkíyèsí àti àwọn tí wọ́n jẹ́ ẹlẹgbẹ́ wọn gẹ́gẹ́ bí ọlọ́pàá láti lè ní ìbẹ̀rù ọlọ́run pẹ̀lú iṣẹ́ yìí tí wọ́n ń ṣe. kí wọ́n ṣiṣẹ́ náà gẹ́gẹ́ bí tí ọlọ́run wa ti kọ́ wa sí ká má sì rúfin ayé nítorí iṣẹ́ wa tí a ṣe báyìí máa yá ń gbàgbé pé àwọn olóyún máa ń torí iṣẹ́ yẹn wọ́n ń ṣe gbéraga àwọn alọ́ tó báyìí iṣẹ́ wa tá a ṣe àsìkò díẹ̀ kan ni tá a ṣe tátù fiṣẹ́lẹ̀ àtọ́ àpàdé ra wa nkóhun tí a àti tìjọba náà pàápàá sí àwọn ìjọ. ọlọ́run ẹlẹ́dàá ọ̀rọ̀ ayé òun gbogbo nǹkan tó wà láyé àwa tí a jẹ́ olùsìn a ní láti máa gbàdúrà ní gbogbo gbà kí ọ̀rọ̀ ẹ̀fẹ́ ọlọ́run kó lè pọ̀ sórí olókòlòkò wa fún ìtẹ̀síwájú àti fún àlàáfíà kí ọlọ́run kó lè tọ́ ẹ̀mí wa sí ọ̀nà òtítọ́ àti sí ọ̀nà òdodo. àwọn tí ń darí ìlú wa bí ẹnìkan bá ń ṣe ìfẹ́ inú rẹ̀ ó kù lọ́wọ́ rẹ̀ ẹnìkan ò ní dá ẹ̀bi fún ẹnikẹ́ni lọ́wọ́ yẹ káwọn náà pàpà kó lè gbàdúrà wípé ọlọ́run kó lè darí ẹ̀mí wọn sí ọ̀nà òtítọ́ àti sí ọ̀nà òdodo. ohunkóhun tí ènìyàn bá forúgbìn òun ni yóò kà bẹ́ẹ̀ ni nìkan bá tẹ̀ rí yín ọlọ́run kò jẹ́ afọ́jú ọlọ́run gbogbo nǹkan ní rí bí kò bá tẹ̀ dá yín lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ohunkóhun tí ẹ bá forógbìn ànímàdìka ni nípa ẹ̀rẹ́ àti gbùnpadì búburú ká gbàdúrà ẹ̀mí tó lè tọ́ wa sí ọ̀nà rere kó lè pọ̀ nínú wa ìpòkípò tá a bá wà ọjọ́ kan á kúrò níbẹ̀ làwọn tí ń pàtẹ́ fún ọ lónìí yìí àwọn kò tún lè mọ̀ ọ́n mọ́ bókàjọ́ ń ṣe rere ó wà ń bẹ̀ rere rere nínú ìgbésí ayé wa. lákòótán ìjọba ìwọléwọ̀de wà láàrin àwọn méjèèjì tí kò bá sí kan ìkejì náà yóò nira kí ìjọ àti ìjọba túbọ̀ fi ọwọ́ sowọ́pọ̀ fún ìfọ̀kànbalẹ̀ aráàlú àti ìlọsíwájú orílẹ̀-èdè wa. bí ó ti ṣe jẹ́ náà láti gbọ́ yìí ohun tá a lè mọ̀ nípa ìbáṣepọ̀ láàrin ìjọ àti ìjọba àwọn àlàyé ní ẹlẹ́ka ọ̀jẹ̀ka òun náà lè ti gbọ́ láti ẹnu àwọn èèyàn yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá wà láǹfààní àti gbọ́ ìròyìn ọ̀hún lójúmọ́ tòní etí ń ṣe ọjọ́ ẹtì vendredi ọjọ́ jímọ̀ ọjọ́ kẹtàdínlógún oṣù kínní ẹgbàá ọdún